بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله adáwọ̀pẹ́ fún ọlọ́run atọrọ ìkẹ́ àti àlékún albarika fún anábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam tafsiri tí a ṣe lánàá nǹkan kókó méjì taari lẹ́kọ̀ọ́ kọ́ nínú àyà tá a ṣàlàyé ọlọ́mọṣà ìjọ wúlò fún wa nǹkan méjì náà ni wípé al-Islam n tó jẹ́ ọ̀pákùtẹ̀lẹ̀ tí Islam gbára lé wal amru bil wannahyu anil munkar kárí dáadáa tọ́lọ̀ ń pè ní dáadáa tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tó náà fẹsẹ̀ rẹ̀ nílẹ̀ pé dáadáa ni ká pa àwọn èèyàn síbẹ̀ bàbá ti ń pa àwọn èèyàn síbẹ̀ káwa náà jẹ́ ni àkọ́kọ́ tí ó kọ́ máa ṣe é. anahyu anil munkar ìdàkejì rẹ̀ ntọ́lọ́mbá ni ò dáa tójíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam tó náà ṣàlàyé rẹ̀ fún wa pé eléyìí ń kórí búbá yẹn ni kìí jẹ́ kéèyàn láti bọ̀ tán ó bẹ̀rẹ̀ látòrí ìwà ẹbọ ó fi dórí gbogbo àwọn ìwà pálapàla tó kù tí è jẹ́ kéèyàn lẹ́yìn téèyàn bá filé ayé lẹ̀ tán ká kọ fáwọn èèyàn ká ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn ọ̀ràn yẹn ni o kẹ́ni tí bá sì ń ṣe àlàyé rẹ̀ fáwọn èèyàn náà kó náà jìnnà sí i kó jẹ́ ní àkọ́kọ́ tí ó kọ́ sákúndì rẹ̀ ẹ̀rí pé méjèèjì yìí nínú àyà tí a kà fúnra wa ní àná. ká wáyà mi tuntun tẹ̀lé. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واستعينوا بالصبر والصلاه وإنها لكبيرة إلا على الخاشعين إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون ọlọ́ni واستعينوا بالصبر والصلاة. was-salah ọlọ́run sì ń bọ́rọ̀ lọ bó jẹ́ ìjà sí pé in táwọn elébù máa ń pè ní interlude à ń bẹ́tò kan bọ̀ lọ́wọ́ a wá ti ètò míì bọ́ láàrin ká tó tún tẹ̀síwájú níta lè pẹ́rú ọ̀rọ̀ tó wọlé rè torí pé ọ̀rọ̀ Banu Isra'il ni ọlọ́run bá ń ṣàlàyé bọ̀ wá ọlọ́run wá fi ọ̀rọ̀ míì tó kó àwọn náà sínú tó kó àwa tá à sí ìran Banu là sínú torí lẹ́yìn àyà méjì ta kà fúnra wa yìí àdìpọ́lọ̀ tó wá padà sórí ọ̀rọ̀ Banu Isra'il padà. ọlọ́ni ẹ wárán lọ́wọ́ pẹ̀lú ìní ẹ sì wárán lọ́wọ́ ọlọ́run pẹ̀lú ìmọ̀ torí pé irun tẹ́ ẹ rí yẹn kì í ṣe nǹkan tó ṣòro kí àmọ́ àwọn tí ó ṣòro kí fún náà làwọn tí wọ́n ń páyà ọlọ́run àwọn tó ṣe wípé wọ́n ní àmọ̀ dájú báwọn ó pàdé olúwa wọn jọ kan wa annahum ilayhi raji'un tó hàn sí wọn débẹ̀ pé jọjọ́ kan àwọn sẹ́yìn padà sọ́dọ̀ ọlọ́run bá tún dá wọn. qala sheikhu rahmatulahi alayhi amarahum allahu an yasta'inu fi umurihim kulliha bisabri bijami'i anwa'ihi. وهو الصبر على طاعة الله حتى يؤديها والصبر عن معصية الله حتى يتركها والصبر عن معصية الله حتى يتركها والصبر على أقدار الله المؤلمة حلا يستسقطها وبالصبر وحبس النفس على ما أمر الله بالصبر عليه معونة عظيمة على كل أمر من الأمور ومن يتصبر يصبره الله bàbá nígbàgbé a ní tíra bàbá tá a fi ń ṣe àlàyé ọ̀rọ̀ ọlọ́run yìí a máa ka ọ̀rọ̀ wọn a máa wá tú sédè tiwa ká tó máa fi àwọn àlàyé míì náà kún. الشيخ رحمة الله عليه wọ́n ní ọlọ́run ọba allah ó pa wọ́n láṣẹ ó ní ká máa wá ràn lọ́wọ́ níbi gbogbo àlámọ̀rí ọ̀rọ̀ wọn pẹ̀lú ní sùúrù níranran tí ń jẹ́ sùúrù torí mẹ́ta náà ni sùúrù ń pín sí nínú òfin islam àbí kápọ́nà mẹ́ta là ń lo sùúrù sí a máa ń lo sùúrù síbi ìtẹ̀láṣẹ ọlọ́run ẹni tí ò bá ní sùúrù kò lè ráṣẹ ọlọ́run ọba múṣẹ. ìbáàdà ojú ọdún oní Ramadan ètò àwánú rẹ̀ yìí ẹ rí i pé bí ládàá rẹ ti pọ̀ tó báríkà rẹ ti bùháyà tó gbogbo àwọn ìdájọ́ tó rọ̀ mọ́ àwọn nǹkan tó lè bàwẹ̀ náà jẹ́ téèyàn fi ní ládàá rẹ̀ wájú ọlọ́run béèyàn bá jẹ̀dá tó bá lè ní sùúrù kò ní lè mú àṣẹ yẹn ṣẹ. a máa ń lo sùúrù bákan náà síbi ìjìnà sẹ́sẹ̀ ẹni tí ò bá lè ní faradà gbogbo ntọ́lọ́n bá ní a máa dáwọ́lé òní ó sọ ìbáradà tí ó máa ṣe torí pé kò ní sùúrù ẹni tí ń rí nara kan sí kejì tí wọ́n ń tọ́jú bọlé kiri lápèjúwe sùúrù ni ò tó. kódà lérò pé sòrò ti ń kan òun yẹn ìṣòro tá a lè fojú rí ni àmọ́ ńgbà tó bá padà wá ṣe sùúrù dáadáa tó bá jókòó tó bá ronú ó lè padà discover fúnra ẹ̀ pé ìṣòro yìí kìí ṣe ìṣòro tá a lè fojú rí ìṣòro tẹ̀mí gan bá jókòó dáadáa tí mo ronú kíkan gbàmọ̀ràn ni kásì fún mi mọ̀ràn lórí ẹ̀ tí ò ní í ṣe pẹ̀lú wípé à ń wá nǹkan kan míì sí ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń dẹ́ṣẹ̀ sùúrù wọn ò ní tó bí ọ̀rọ̀ kan tí kan nínú àwọn àfáà kan sọ ó ní la sabara al-qatilu lamata al-maqtul gbogbo ọ̀nà yòówù tẹ́dá bá ń rìn ní rìn láti fi pààyàn ẹni tó pa ni kálẹ̀ ẹni tó pààyàn bá ní sùúrù ni ẹni tó pa ẹ̀ bá kú sùúrù ni ò ní tó tóun fi jẹ́ sábàbí orí ibú tó kú. àwa ní sùúrù yẹn tẹ́mi ẹlẹ́mi fi wá tọwọ rẹ̀ bọ́ ní ìwà kóyà jẹ́ lójú ọ̀kẹ́yàmà ìjà àdìkà ní ti ń jẹ́ṣẹ̀ kò síbi yẹn ṣe lè là lọ́wọ́ ẹ̀ṣẹ̀ láyé kí ẹ lè má mú bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ àfi kí ẹ jẹ́ tí ó ní sùúrù bákan náà a máa ń lo sùúrù síbi àwọn ẹni tí ń já kọ́lẹ̀ tọ́lọ̀ ń bá léyìí tó ṣe wípé nínú ọmọ kò No inú àdámọ́mọ ìdẹ́yìn káburú ṣẹlẹ̀ sí kì í dùn mọ́yàn nú eléyìí wá ṣẹlẹ̀ tí bẹ́ẹ̀ nú àkọọ́lẹ̀ torí pé nínú orígun mẹ́fẹ̀ẹ̀fà tí ìmánì nínú Islam al-imanu bil-qadari khayrihi wa sharrihi ìnígbàgbọ́ pẹ̀lú àkọsílẹ̀ tọ́lọ́run bá ti kọ́lé kó wá lórí àkọsílẹ̀ wọn á dùn mọ́yàn nú ni àbójẹ́dà kejì dandan ni ká gbà wípé látọ̀dọ̀ ọlọ́ni ẹni bá tako eléyìí fàhùwà kọ̀dàrí yọ́n ó ti dà àwọn tí wọ́n pè ò sí kádàrá ẹni bá sì pé ò sí kádàrá kì í ṣe mùsùlùmí bẹ́ẹ̀ bá gbà pé kádàrá ń bẹ èèyàn gbọ́dọ̀ gbà wípé ọ̀nà méjèèjì tá a ti mú mi kádàrá à ń mú yìí tó rú a sì mú yìí tó tòrò èyí tó tòrò nú mi kádàrá ni tó dùn mọ́ nú tọ́lọ̀ ń gbé wá gbogbo rẹ̀ ń ṣe yìn bó ti ń lu ní dún o ò tí ẹ tí ìlú gan ti ń dún o ò tí ìpè ti ń dá lóhùn o ò tí ìfawọ́ rẹ ti ń tó ẹ rí i pé nọmọ ẹ̀dá yẹn máa dùn yóò máa dúpẹ́ fọlọ́hùn wọ́n dalẹ̀ ráwọn kan tí wọ́n máa tán tí wọ́n tún sọ wípé ẹ wọ́n ti parí iṣẹ́ fẹ́yìn ni tẹ́yìn ó fi kún ilé ayé yóò máa dùn fẹ́yìn ni àwọn àgbàlagbà wọ́n ti ṣiṣẹ́ fún yín wọ́n tún lè máa tán òun bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ àkọọ́lẹ̀ ò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àgbàlagbà bí kejì náà bá wá dé ọlọ́run mọ́jà ara dánwò tí ó ju ìgbàgbọ́ wa lọ àfi kéèyàn gbà fọlọ́run ẹni tí ó bá sì ní sùúrù kò lè gbà fọlọ́run lórí ẹ̀ ọlọ́run wa ní gbogbo ìpele ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí ìsìtàínú bisọ́bìrì wàsọ́lá gbogbo ògbà tí ṣòro bá ń dé gbogbo ògbà tẹ́ ẹ bá ń rí ẹ̀ṣẹ̀ gbogbo ògbà tẹ́ ẹ bá ń rí tẹ̀láṣẹ ọlọ́run sùúrù lẹ fi lè bọ́yọ nínú gbogbo ẹ̀ ẹ wá ràn lọ́wọ́ pẹ̀lú sùúrù. ìní sùúrù ìkú ẹ̀mí èèyàn níjànú lórí ntọ́lọ́wọ́n bá paláṣẹ ìrànlọ́wọ́ ńláńlá ló jẹ́ lórí gbogbo àlámọ̀rí ẹ̀dá. E wàmán yàtọ̀sọ́bà ẹni bá kẹ́kọ̀ọ́ kó ní sùúrù ẹni bá fẹ́ ní sùúrù ìsọ̀bìrùhùlọ́ ọlọ́sì bùnlẹ́bùn kó ní sùúrù hmm, tàfà ẹ̀la tọ́làbù ṣẹ́yì gbígbà tí yẹn sọ wípé tàcálàmà yàtàcálàmù tàcálùmà bẹ́ẹ̀ náà ni eléyìí tàṣọ́bàrọ̀ ó jẹ́ ẹni tó ṣe pé òye lè ní faradà lórí nǹkan nìkan bá ti ń ṣẹlẹ̀ sí ọ báyìí warawara warawara rẹ ó mọ gbọ́n ni rẹ ó mọ gbóná ṣùgbọ́n àfa wa ń ṣe wáàsí lórí sùúrù sì fẹ́ ni wà má ní yàtọ̀ sọ́ba ẹni bá rìnrìn kó ní sùúrù tí ń súnmọ́ àwọn ẹni tí wọ́n ní faradà tí ń gbẹ́rọ̀ ẹnu wọn tí wọ́n ń kà nínú ọ̀rọ̀ ọlọ́ọ̀rọ̀ àná sálàm sí létí yusabiru Allah ọlọ́run ti wà sùúrù sínú ẹ̀mí ọ̀rọ̀ tí bàbá yìí tí wọ́n sọ yìí ọ̀rọ̀ ńláńlá ni ìtì ń bẹnu hadithi kan tí òjíṣẹ́ ọlọ́run sọ fún wa sallallahu alayhi wa sallam tóní tí ń jẹ́ sùúrù yẹn dìyà òní ìmọ́lẹ̀ ni tí ń tutù lára ẹ̀dá yẹn dìyà òní ìmọ́lẹ̀ ni tí ń tutù lára ẹ̀dá èèyàn. wànúrùn ó tún wá jẹ́ ìmọ́lẹ̀ náà bákan náà. ládàá sùúrù ò sì lópin ládàá sùúrù kò lópin àwọn ṣẹ́ẹ̀sì kan ń bẹ nínú Islam tó ṣe wípé àwọn ládàá tó wá fún un islam ṣàlàyé rẹ̀ bí lákòjúwe kírun jama nínú hadithi kan anabila ń bá kírun jama yóò ní ládàá márùndínlọ́gbọ̀n nínú hadithi mi mẹ́tàdínlọ́gbọ̀n eri pé anabi ṣàlàyé pé gbèdéke ládàá tó nírè fọ́rọ̀ ọ̀run kíkí ní jama. ṣe hajj òjíṣẹ́ ọlọ́run ẹni bá ṣe ṣe hajj sallallahu alayhi wa sallam lam yarfuf ìwà àgbèrè ìwà pálapàla kò wú lọ́hùn wàlámi yafsuk kò sí wá pòkì lọ́hùn báwọn èèyàn ti ń ha wọn lé tí wọ́n sì sùtá ara wọn ó páyà ọlọ́run lára àwọn èèyàn àwọn èèyàn ní lára ṣùgbọ́n ní sùúrù ìnira ọ̀tọ́wọ́ tiẹ̀ jáde sọ́dọ̀ ẹlòmíì jíṣẹ́ ọlọ́run ní kò sí láàdá kò sí ẹ̀san kan tí ó ní lórí ẹ̀wájú ọlọ́run ju wípé ọlọ́run bá ti fi wé ọmọ tuntun tí ìyá rẹ̀ ṣẹ̀ bí ẹ mọ̀ pé irú ọmọ bẹ́ẹ̀ kò lè ní ẹ̀ṣẹ̀ kankan lọ́rùn bó ti wulẹ̀ ọmọ inú rìwáyà àdìsí míì anabi ni kò sí ẹ̀san kankan fún ẹ tó bá ṣe irú hajj bẹ́ẹ̀ àfikún jáde jẹ́nà àmọ́tẹ́ bá wo ẹ̀san tí ń bẹ fún ọ̀rọ̀ ká ní sùúrù kò ní gbèdéke torí pé gbogbo àwọn iṣẹ́ ìjọsìn tí ládá wá fún yẹn sùúrù náà lè yóò fi ṣe wọ́n kéèyàn tó lè ní ládá yẹn irun jẹ̀mẹ́ẹ̀ tí ànábì ń ládàá twenty five ń bẹ fún àbí twenty seven ń bẹ fún bẹ́ẹ̀ yóò ní sùúrù kò lè ní. ládàá ti ń bẹ fún kásì hajj àmọ́jẹ̀mú tó rọ̀ mẹ́ o gbọ́dọ̀ wùwà pánlé o gbọ́dọ̀ búyàn o gbọ́dọ̀ sèyàn sùta ẹni tí o bá ní sùúrù kó látàrí páwọn èèyàn ń wùwà àgọ̀ sí oní ó sì dẹni àgọ̀ tí ó mọ̀ wùwà àgọ̀ sáwọn èèyàn níbi iṣẹ́ hajj ṣíṣe tí o bá ní sùúrù òun náà ló fà á tó jíṣẹ́ ọlọ́run tí fi ń jẹ́ oyé wa pé kò sí tó tó sùúrù torí pé mọ́lẹ̀ ni ọ̀rọ̀ tá ànábì sì sọ yìí sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ qur'an ni inú suratu zumar verse ten ọlọ́run ní innama yuwaffa sabiruna ajruhum ghayri hisab dáwúdájú ọlọ́run ní wọ́n máa san àwọn onísùúrù lẹ́sàn wọn bi hisab tí ò ní gbèdéke. inú súrọ̀tù sájìdá lọ́wọ́ parí àyà 24 ọlọ́ni waja'alna minhum a'immatan yahduna bi amrina lamma sabaru wa kanu bi ayatina yuqinun ọlọ́run sọ̀rọ̀ nípa àwọn bani Isra'il ó kọ́ ń sọ fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa ọlọ́run ní ìrẹ̀ ànábì máa gbọ́ àwa la Musa ń ṣẹ́ mọ́síyè méjì sí pàdé rẹ̀ tó pàdé rẹ̀ torí pé òjíṣẹ́ ọlọ́run pàdé rẹ̀ ní sámà gẹ́gẹ́ bí òjíṣẹ́ ọlọ́run bá ṣe kírun sí náà ń bẹ lára àwọn ànábì ọlọ́run tó jíṣẹ́ ọlọ́run ọba kírun sí wọn lẹ́yìn tí wọ́n ń bẹ lẹ́yìn rẹ̀ nígboro al-Maqdis kó tó lọ sí sámà. Si èèyàn wọn wá ń bẹ ń gbà mí tó ṣe wípé nǹkan lè fẹ́ máa rí bákan àbí ò rí bákan lẹ́mìí rẹ̀ ọlọ́run wá ń pe òjíṣẹ́ ọlọ́run ṣàkíyèsí wípé pípàdé ànábì musa tó pàdé rẹ̀ ni mọ̀sẹ̀ méjì sí òun náà ló pàdé òun náà ló pàdé ọlọ́run wá ní aṣẹ́ nímọ̀nà fáwọn bàní israel ṣe wá ara wọn tí wọ́n dúró ti ànábì musa alayhi salam náà bàní israel ọlọ́run ní wàjà ànàmínú àìmà nínú àwọn tí wọ́n juwọ́jú sẹ́lẹ̀ fún Musa alayhisalam a ṣe àwọn kan nù wọn ní aṣíwájú ẹ̀sìn a ṣe wọn ní olórí fáwọn ìjọ wọn yahduna bi amrina wọ́n ń fọ́nà mọ́ àwọn èèyàn àwọn náà sì mọ̀nà pẹ̀lú àṣà àwọn ọlọ́run nígbà wo ni lámà sọ́bàrù nígbà tí wọ́n ní sùúrù kọ́lọ́n kó tó ṣèyàn ní imam nínú ẹ̀sìn jàmá Musulumi, kìí ṣe ìrìn díẹ̀ lèyàn rìn nínú ìjọsìn kìí ṣe ìrìn díẹ̀ lèyàn rìn nínú ìpòfin ọlọ́run ọba má kọ́lọ̀ kó sèyàn ní aṣíwájú nínú ẹ̀sìn kọ́lọ̀ tó wá dọkumẹ́ǹtì já síwájú yẹn sínú kùránù fáwọn tí ó máa ń bọ̀ lẹ́yìn yẹn bọ́lọ̀ ń bá fi pè yẹn ní imam nínú ẹ̀sìn tó tún wá gbé jáde nínú kùránù ó yẹ ká mọ̀ pé iṣẹ́ ńlá ló ṣe inú ẹ̀sìn nínú tó sì ràn wọ́n lọ́wọ́ tí wọ́n fi rípò yẹn dé lámà sọ́bàrù nígbà tí wọ́n ní faradà tí wọ́n ní sùúrù wa kanu bi ayatina yuqinun àwọn wọ̀nyí ńgbà tí wọ́n ń bẹ láyé wọ́n ní mọ̀ọ́mọ̀ dánilójú ìgbàgbọ́ tó yẹ kóró ń bẹ fún wa lórí òfin àwa ọlọ́run lórí àmì àwa ọlọ́run bọ́lọ̀ ń bá ti ń pa wọ́n láṣẹ báyìí wọ́n tẹ̀lé ni bọ́lọ́n bá ti ń hánà kan fún wọn wọ́n jìnnà sí ni wọn ò jọ àwa tá à ń fòfin ọlọ́wọ́n bá ṣeré láyé tiwa lẹ́nìí. sheikhul islam ibn taymiyyah rahimahullah àwọn kọ́mẹ́ǹtì lórí àyà yìí wọ́n ní innama tunalu imamatu fi din bis-sabri wal-yaqin gbogbo bá fẹ́ di aṣíwájú rẹ̀ nínú ẹ̀sìn àkàìmúyẹ ní tí ìlú ò fi jẹ imam làkínà ìmáàmù ní ìdàlọ́ àkàìmúyẹ ní tí ìlú fi jẹ imam wà lẹ́yìísà ìmáàmù ní ìdàlọ́ ọ̀rọ̀ ọ̀dọ̀ ọlọ́run yàtọ̀ sọ́jí tọ̀dọ̀ àwọn èèyàn ṣé báwa bá lálẹ́ sú lọ́dọ̀ tiwa bóyá alẹ́ ò sú lọ́dọ̀ tọ́lọ́run àkúkú mà bí a bá ń fojú ẹni bí wó yẹn lójú tiwa ó sì lè jẹ́ ni eré wájú ọlọ́run bàbá sì ń fojú ẹni eré wó yẹn lójú tiwa ó lè jẹ́ níbi wájú ọlọ́run huwa ya'lamu sirra wa ma akhfa ní tó pamọ́ àti tó hàn síta gbangba ọlọ́run bá nìkan ló mà àmọ́ kéèyàn já síwájú nínú ẹ̀sìn déwájú ọlọ́run ó ní mọ́jẹ̀hún méjì asọ́bùrù wal yaqin yóò jẹni tí ó ní farada yóò sì jẹni tí ó ní mọ̀ọ́mọ̀ dánilójú lórí òfin ẹ̀sìn. gbogbo ohun tí wọ́n bá ti sọ ń kọ́lọ̀ wọn bá sọ báyìí àbójíṣẹ́ ọlọ́run sọ báyìí tó bá ti jẹ́ hadithun sahihun irú ẹni bẹ́ẹ̀ ò ní máa dá òtí ẹ̀ kódà bí gbàgbọ́ rẹ̀ ò bá tí ì lè gbé lílò kò ní jẹ́ ní tí ó máa takò àwọn bàbá wa táà náà gbọ́njúmọ́ àwọn kọ̀ọ̀kan nu wọn kọ́lọ́run kó dẹlẹ̀ fún wọn táà tiẹ̀ máa ń sọ nínú ọ̀rọ̀ tiwa wípé láyé ìgbà tí ìmọ̀ òpọ̀ ẹnu tọ́lọ̀ ni ó dé tí ìgbọ́ wọn náà ọ̀rọ̀ ọlọ́run wọn lò ó wọ́n bá ń ṣe wáàsí pàápàá jùlọ ní tó bá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọ̀nà wọn máa ń ké ni ṣùgbọ́n kí ló kì táwọn kì wọ́n àfa ẹlẹ́kún yẹ̀kínù ló débẹ̀ fún wọn kó náà máa dá wọn kàpọ̀rọ̀ àlìjẹ́nà ọ̀rọ̀ ọ̀nà kì í sáwàdà innahu laqawlun fasl wa ma huwa sọ̀rọ̀ ọlọ́run jọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀tàtímẹ́ǹtì ni wọn bá ń tó détì gbọ́ wọn wọn lò wọn dúró tì àlìyẹ̀kínú nìyẹn kódà bó ti kọ́ lọ ń yọ̀ ọ̀dà ìmọ̀ fẹ́ dà tó tí ò bá sí yẹ̀kínú nù mọ́ ẹ̀ ọlọ́wọ́ ti sóore tó pé fún lẹ́yìn náà alimam rahimahullah ta'ala àbíkáwó tún lọ síbi ọ̀rọ̀ wọn tí wọ́n sọ nípa ọ̀rọ̀ ọ̀run tó rárí pé nǹkan méjì òlọ́lọ́wọ́n ọba so mọ́ra wọn pàfin wárán lọ́wọ́ alistaanatu bi sọbiri wasola tọrọ sùúrù nìyẹn bó o la ṣe ń wára lọ́wọ́ pẹ̀lú ọ̀rọ̀ ọ̀run kátó lọ́ọ̀bẹ̀ ẹ jẹ́ àwọn àyà kan nínú suratul A'raf mọ̀tọ́lọ̀ bá ń ṣàlàyé ìrìn àjò ànábì Musa alayhisalaam pẹ̀lú àwọn ìjọ rẹ̀ wọ́n rí ìfúnlẹ̀ mọ́ látọ̀dọ̀ Fir'aun al-mal'un tí alhafiz ibn kathir rahimahullah tí wọ́n fi ń ròyìn firaun wípé awwalu jabbarin khalaqahu allah fil ard fir'aun àkọ́kọ́ ẹrúsìn ọlọ́run tó dòndò wípé mi náà lọ́lọ́run lórí ilẹ̀ láyé firaun ni tó wípé alijabaru lèmi náà bọ́lọ́run bá ní wà mọ́tòmọ́tò mi náà ní tèmi ó kílèmù bẹ́ẹ̀ kó náà ní titi ẹ̀ ṣebí kọ́ máa ń dì náà fáwọn bani Israila ni yóò pè wọ́n báyìí ẹ má tẹ̀lé Musa o ma alimtu lakum min ilahin ghayri lọ́dọ̀ ní sọ fún yín o ìmọ̀ ọlọ́run ọba mi tó yàtọ̀ sí mi Firaonu sẹ́yìn ẹ̀yìn bani Israili ẹ má tẹ̀lé Musa o kò sọ́lọ́run kankan òun náà fẹ́ níjọ ni ń wọ́mọlẹ́yìn ni kò sọ́lọ́run kankan èmi tẹ́ ẹ ti mọ̀ tẹ́lẹ̀ náà lọ́lọ́run ọba kẹ́dà kan sí ẹnu nínú ẹ̀dá tọ́lọ́wọ́n bá dá kó sọrú rẹ̀ fáwọn tí ń tẹ̀lé fáwọn tí ń tẹ̀lé lẹ́yìn. ń padà yá bá ń hàn lé mọ̀ díẹ̀díẹ̀ látàrí àwọn àti Musa alayhi salam jáde ó padà sọ wípé ó dáa bẹ Musa ń pè yín sọ́dọ̀ وأنا ربكم rabbukumul إن ìyẹn ya kèfèrí láyé kò sírò Fir'aun irú iṣẹ́ tó gbélé ayé ṣe níṣẹ́ tó fi dẹni èpè bẹ́ẹ̀ wájú ọlọ́run ọlọ́run mọ̀jà bá wọn ṣe a sì béèrè pé irú iṣẹ́ wo iṣẹ́ ẹbọ ni ìwà ẹbọ ọmọ ẹ̀dá èèyàn tóbìnrin bí tó bàbá tó tí wọ́n kàn mí sí lẹ́nu tán fún lọ́yàn kó wá wù yẹ kó mọ wá fò kó wá pè mí lọ́lọ́hùn nígbà owó yẹ tán ó fò ó ní ana rabbukumul a'la ó dáa ẹn musalaman ẹ jẹ́ àgbà pé musa ti ń sọ fún yín wípé ọlọ́run kan ń bẹ lóòótọ́ ni ṣùgbọ́n èmi gan tún ga ju ọlọ́run bá yẹn lọ. àti irú ẹ̀dá mi gbogbo ẹ̀dá mi tí a bá padà ń kàánú tàn borí bí fíráwọ̀nù ṣe rí fíráwọ̀nù jẹ́ mẹ́ńtọ̀ fún wọn ni ọ̀dọ́ rẹ̀ wọ́n ti kékéwé èṣù òun ló fún wọn sàtítí ò dáa kẹ́dà tọ́lọ̀ ń dá púpọ̀ ńlọ́lọ́hùn ó sì hàn àwọn bàní Ísírẹ́lì léèmà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yà ló fi jẹ wọ́n látàrí wípé àwọn fẹ́ tẹ̀lé musa alayhi salam ẹ wá wọ̀rọ̀ kan táwọn bani Israẹli padà ń sọ lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ débi wípé kó àwọn òpìdán ti tiẹ̀ wá kémi náà kó tèmi jáde ká pàdé láyé ojú ọlọ́mọ òtó kájọ fagbá wọn ara wa tọ́lọ́run wá gbé musa jẹrí wọn òun àtàwọn òpìdán tó pè mọ́ra. gbàtà wọn róòtọ́ pé ní tí Musa ń lò kìí serú agbára èṣù tàwọn ọlọ́run ló bùn lágbára eléyìí qalu amanna bi rabbil alamin rabbi Musa wa Harun bẹ́ẹ̀yàn bá ti róòtọ́ èyí tún èyí tí wọ́n á gíw mọ́ bó bá ti ródodo kí ló kù tó ṣe ó ju pàjù sẹ́lẹ̀ ni ẹni tó bá fẹ́ rún lé ayé ẹ̀ ní róòtọ́ tán títún á gíw. ẹni tí ò bá fẹ́ wọn ó nà ká wípé rajulun salihun lòun tí ò fẹ́ ká màlẹ́kà orí ẹni re gbèlè tí pọ́lọ́ orí níri ẹni re ní òró tọ́tọ́ tó tún máa jiyàn wọ́n ju pàjù sẹ́lẹ̀ ni pé eléyìí tayọ irú agbára táwa rò pé a ní lọ́wọ́ ajupaju sẹ́lẹ̀ fọlọ́wọ́n bá tún dá wa o agbá fún kódà tún wá gbà fún Musa àti Harun àwọn bá ń gbọ́ la ní iwọ ah, o wà á ní wá solution sọ̀rọ̀ àwọn wọ̀nyí tó ń bẹ láyé tó tí kú àwọn òpìdán tó gbára lé wá pé àwọn di mùsùlùmí àwọn gbà fún Musa ó sì ń wò wọ́n ràn àtàwọn àti Musa ọmọ wa wò wọ́n ràn kò wá sí nìkan tó ṣe fún ẹjọ́ ọmọ wa gbénu ìlú kẹ́yìn náà àfihàn wa ni àà tó bá ti wá débẹ̀ kò le àwọn ọmọbìnrin wọn dáràn ìmọ̀ sí wọn súná súná ni lóríṣiríṣi ìyà bani sọhila wa lọ ba na musa alayhi salam wa lọ complain wọ́n ní wà na musa sasi gbé tá bá ń sọ pé ìran stubborn láyé ìran fira ìran bani sọhila stubborn gan wọ́n ní agídí wọ́n ní wà na musa ọ̀rọ̀ wọ ti lójútu báyìí náà kó dé fìrọ́nù mú wa lẹ́rú àwọn ọmọbìnrin wa ń pa wọ́n àwọn ọmọkùnrin wa náà ń lò wọ́n nílòkulò ó sì ń pé abá ti gbà fún ọ tá a gbà fọlọ́run látara rẹ tá a sin òun mọ́ tá a sì gbà pọ̀ ńlọ́lọ́ mọ́ pọ̀rọ̀ wọ́ pọ̀rọ̀ wọ́ yóò nítumọ̀ pélé ayé wọ́ nítumọ̀ kò yàtọ̀ sígbà tó o ti dé náà irú èèmọ̀ tí fìràwọ̀n hàn wá kó o tó dé ní tún hàn wá yìí sùtá ti ń ṣe wá kó o tó dé ní tún ṣe wá yìí ẹ wá gbọ́rọ̀ kan tí Musa sọ ọ̀rọ̀ gangan níbi tá a fẹ́ múlò anumusa wa ni istaciinu billahi wasbiru inna al'ardo lillahi yurithuha man yasha min ibadi wala caaqibatu lilmuttaqin ìdúró gbogbo àwọn àfa dáadáa nìyẹn láti pilẹ̀ dèní àtàlùkẹ́ àmọ́ òfìdé bàbá ń rí ibi tí olórí bá ti ń fìyà jẹ́yàn tálàṣẹ ti ń fìyà jẹ́yàn kì í kọ́ ẹkọgi ẹkada ẹjáwé lọ́wọ́ ẹgbẹpọsí ẹmọ ìlú káàkiri inú ìlú kó kàn àwọn àáfàá òótọ́ tọrọ lọ́wọ́ báyé wọ́n mọ̀ bu àwọn èèyàn sùúrù ni torí àkúkú mẹ́wàá táwọn èrò ẹ̀yìn náà ti bù síwájú ọlọ́run tọ́lọ̀ fi wá ń lo lórí yẹn fún wọn níyà ista'inu billahi wasbiru musa ni ẹ ní sùúrù ẹ wá ràn lọ́wọ́ lórí ìṣesí tẹ wà bẹ́ẹ̀ bá fẹ́ bọ́ àbọ̀yọ kó onú ya fèrè àwọn ọlọ́run bá ní o ẹ sì ní sùúrù ẹ wá ràn lọ́wọ́ pẹ̀lú ọlọ́run ẹ sì ní sùúrù torí pé sẹ́ ẹ rí orí ilẹ̀ ayé yìí ọlọ́run bá máa ń jogún rẹ̀ fẹ́ni ni tó bá sì wù gbà mí ó lè jogún rẹ̀ fẹ́ni tí èsè mùsùlùmí kò túmọ̀ sí pé ó fẹ́ràn rẹ̀ tó bá sì gbà àmọ́ àtibọ̀tán dáadáa ń kọ́ lilmuttaqin àwọn tí wọ́n bá páyà Ọlọ́run nìkan ni wọ́n láti bọ̀tán rí. aya tọ́lọ̀ ń sọ wípé ista'inu billahi wasbiru látòrí àwọn ànábì Musa alayhi salam àti aya yìí ista'inu bis-sabri was-salah láti fẹ́ mari méjèèjì pẹ̀lú ara wọn aya lẹ́yìn sọ wípé wasta'inu bis-sabri was gbogbo ìṣòro yòówù tí ì bá kàn ọ́ gbogbo nǹkan yòówù tó o bá fẹ́ léwájú Ọlọ́run ní sùúrù sì máa kírun aya ń sọ wípé ista'inu billahi wasbiru kò dákọ̀ ọ̀run bẹ̀ yẹn ó dákọ̀ ọlọ́run direct kó tó wá dákọ̀ sùúrù hekima wo ni ń bẹ níbi aya méjèèjì hekima ti ń bẹ ń bẹ ni wípé in tó so ẹ̀dá èèyàn mọ́lọ́wọ́ ọba jùlọ láyé onírun kíkí. in tó so ọmọ ẹ̀dá èèyàn mọ́lọ́wọ́n ọba tó dáa jùlọ jùláyé onírun kíkí lọ́lọ́wọ́n bá fi ti irun síwájú nu àyà yìí gbogbo olùkírun láyé lẹni ọlọ́run gbogbo olùkírun láyé lẹni ọlọ́run ní kí wákàtí márààrún rẹ̀ déédéé ní kí àwọn náà wá fi kí ló fi ń ni ọlọ́run torí pé irun kíkí yàtọ̀ fún àwọn àǹfààní míì tí àwọn àǹfààní míì ń kà kalẹ̀ pé ń bẹ lára rẹ̀ yóò kọ́ bí nǹkan méjì fún yàn. inna salata tanha anil fahsha'i gbogbo ẹni bá ti ń kírun láyé ìwà pálapàla ò ní sí lọ́wọ́ rẹ̀ mọ́ bí ìwà pálapàla ò bá ti wá sí lọ́wọ́ rẹ̀ mọ́ ìwà ni ó mọ̀ wà lọ́wọ́ rẹ̀ ìwà dáadáa táwa ni tọ́lọ́ fẹ́ràn oníwà rẹ̀ tẹ́bá wá rẹ̀ ní tí ń kírun lójú méjèèjì tó fẹ́ lè máa kú mọ́sálásí gan tínú òsì yìí wà tí ń bẹ lọ́wọ́ rẹ̀ padà sí dáadáa àwọn àrùn tó kù díẹ̀ káàtó tí ń rìn tí yìnyín bá yí padà irú ẹni yẹn ò tẹ̀lé irun tí ń kí nìyẹn òun ló fà á tí a fa àwa ńlá ni abdullahi ibn abbas radiyallahu anhuma lẹ́yìn sọ wípé man lam yuti'i salata fala salata lahu gbogbo ẹni tí ò bá tẹ̀lé òfin tí ìrun làálẹ̀ ti ń pààyàn téèyàn bá ti ń kì ó láwọn òfin kan ó láwọn àṣẹ kan tí ìrun ń pa wọ́n tá a bá ti ń kì ẹni tí ò bá ti tẹ̀lé àwọn àṣẹ yẹn kò ní ládàá ìrun ti ń kì ìpìlẹ̀ nìyẹn kódà bá ń rí pé ń kírun bá ń rí pé gbogbo ògbà òun gan ni máa ń tètè dé mọ́ṣáláṣí òní tó ń kẹ́yìn kó mọ́ṣáláṣí bírun ò bá lè hánà rẹ̀ kó níbi irin ẹbọ ọ̀rọ̀ ẹbọ ìwà àgbèrè ìwà ọtí mímu apàrọ̀ máa yàn kẹ́mi èèyàn mọ́ jọyàn lójú láti ṣe lófò ẹni tó ń bá pa ẹ́ tán ó tún dúró ti òkú ẹ èmi ò rí ẹni tó yẹ lórí ibú bẹ̀rí láyé sàgbélé bá tiẹ̀ pààyàn yẹ kó họ ni pé kí wọ́n mọ̀ pé ó ṣe kí ni yóò tún ní tó ń bá pa ọ́ tó ń tún dúró ti òkú ẹ <laughs> ẹ̀rí pé ẹni ọkàn rẹ̀ ti ṣe kí ó ti di ẹ̀tọ́ ẹlẹ́tọ́ ká jẹmọ́ téèyàn ogún ọmọ òrukàn ká jẹ níjẹkújẹ òjíṣẹ́ Ọlọ́run jẹ́ àmọ̀ wípé ìwà zìnà wọ́n wà ẹ́rákíà wọ́n wú ojúra wọn lọ. zina tó yẹ ti jẹ́ kéèyàn wọ danger zone jùlọ wájú ọlọ́run ni kó da dá ìyàwó ọ̀rẹ́ rẹ lálé ìyàwó ọrẹ titi ẹ̀ yawọ alabagbe rẹ halila tu jarika òun tún buru jùlọ ní gbogbo ọ̀nà tí zina pín sí ìyàwó ẹ̀gbọ́n rẹ ma yọmọ bí lọ́wọ́ rẹ̀ àbúrò rẹ sàn gbogbo àwọn kinní wọ̀nyí ọ̀làjú wa ni láwùjọ in fact agbapá àwùjọ wọn ò tí ì dùn tí ò bá sírú ẹ̀ gbogbo àwọn àwọn yìí bẹ́ẹ̀ yẹn bá jẹ́ ti ń kírun títún wù afa wa já mọ́ abdullahi ibn abbas radiyallahu anhuma irú ẹni bẹ́ẹ̀ ò ní ládàrún ti ń kí o. so wájà sí gbáyà méjèèjì ò takora wọn ìgbà tí musa ń sọ fún ọlọ́wọ́n ọba tí ń sọ fún àwọn Bani Israil ní Suratul A'raf wípé gbogbo òṣòro tí ń dojú kọ yín látọ̀dọ̀ Fìràánù yìí Ọlọ́run bá ní ẹ wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ rẹ̀ táyà yìí náà sọ fún wa wípé ká kírun láti wá ìrànlọ́wọ́ ajá sí pé ìkírun wa òní ó sun ìrànlọ́wọ́ Ọlọ́run bá mọ́ wa ajá pé ìrànlọ́wọ́ Ọlọ́run bọ̀ ṣe wá àfi kéèyàn ṣe kíni kéèyàn kírun ìrànlọ́wọ́ Ọlọ́run bọ̀ ṣe wá àfi kéèyàn ṣe kíni bó bá wá kírun tán sòrò tí ì bí yá àbí kó tún wá ṣe kíni kó tún wá ní sùúrù àtẹ̀sí wa ń kírun ọ̀nù náà ń bẹ́ẹ̀ sọ wípé ẹ̀yin máa yánná fìlà mọ́kànlá lóru kí n máa kí bẹ́ẹ̀ kí n máa kí bẹ́ẹ̀ bánàbí lóní àmọ́ kí bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ tí ì rí sẹ́. mo tẹ̀ ní ìbéèrè kan tí mo fẹ́ bí ọ náà ṣiṣẹ́ lòun wá ní àbówó <laughs> wéèjì ni wá kúkú máa tọrọ owó wájú ọlọ́run torí pé iṣẹ́ ìdí wọn fọkàn sí wọn ó lè mọ́jọ náà ti tiẹ̀ mọ́ wọn ọlọ́run yọ̀ọ̀dá rìsìkì fún mi ìtọ́lọ́ba ti wá tì sí ọ́nù sẹ́ alálùbáríkà máa wá roko tí kò mọ̀ bẹ́ẹ̀ lọ́hùn anabi wàhálà ẹ ti le tó ẹni máa ń ṣe àwọn afkar lọ́sàn-án nírọ̀lẹ́ kí máa ṣe láàárọ̀ mo ṣe náà síbẹ̀síbẹ̀ mo sì ń lálàárí eégún lójú oorun níbi wọn náà ń wo eégún nínú fíìmù lọ́sàn <laughs> so eégún nínú fíìmù náà ló rí lóru onímọ̀ lóye mọ́ máa léhùn níbi wọn àwọn ọ̀tàn fúlàní náà ẹbẹ̀ pàlàpọ̀ náà ni o sì mọ rí mọ́lú tó bá lóko onílòfin lálàá gbogbo kí ní iye ṣe ń tí àwọn apẹ́ ó dáa kí sẹ́mọ̀ wá jábọ̀ torí ẹ̀ àbí kí lẹ̀ rí wasta'inu billahi wasbiru wasta'inu bis-sabri was-salah wọn ló fàtí kan náà àwọn ẹni rẹ̀ fi ń sọ wípé bí nǹkan kan bá ṣẹlẹ̀ sóun gbàrà àyà yìí ni kò máa ń wá sẹ́mi o tó bá ti jásìkò tá a lè kírun sí wọn kọ lọ sàlùwà lánàá wọn sì náà fi là kóun tiẹ̀ mọ kí nìkan míì tókù tó ń wà gbé nígbèsè ṣùgbọ́n bí nǹkan bá kọ́ ṣẹlẹ̀ sáwa ibo là wà ń kọrí sí ibo là ń tójú bọ̀ bàbá ti sẹ́wọ́ síra wa ibo la dórí ẹsẹ̀ kọ́ ká sì mọ̀ wípé gbogbo wa náà lájọ mà ká tún ra wa létí ni gbogbo ìṣòro tí bá ń ṣe bí ìgbà pé ń bíyá láti lànà tẹ̀sù èso wa compound ẹ̀ ni o. kò lè mú dùnú wá o ọlọ́run mọ́sá ìṣe wa lẹ́ni tá a lè sáì ṣe wa kò ní sì le wa ko rẹ̀. الشيخ رحمه الله يقول فكذلك الصلاة التي هي ميزان الإيمان وتنهى عن الفحشاء والمنكر يستعان بها على كل أمر من الأمور وإنها أي الصلاة لكبيرة أي شاقة إلا على الخاشعين فإنها سهلة عليهم خفيفة لأن الخشوع وخشية الله ورجاء ما عنده يوجب له فعلها منشرحا صدره لترقبه الثواب وخشيته من العقاب بخلاف من لم يكن كذلك فإنه لا داعي له يدعوه إليها وإذا فعلها صارت من أثقل الأشياء عليه má mu ní ọ̀rọ̀ ọ̀run tá à ń sọ yìí ó ní òṣùwọ̀n ìgbàgbọ́ ẹ̀dá èèyàn èèyàn kan ò lè kílèmù fún wa nínú Islam nínú Islam o kó pé bẹ́ẹ̀ ṣe ń wò mí inú mi mọ́ àmọ́ àti irun ọ̀tá ni wọ́n oníbẹ̀sẹ̀ ń wò mí kódà òṣòjọ́ tó òun ṣe kéétà ẹ̀dá kan rí àmọ́ àti mọ́sálásí ń ń wọ̀ ya ajá ni bírun bá ti wá kí ń lé òun lọ mọ́sálásí lọ kírun àwọn pé àwọn kan wọn lọ kírun mọ́sálásí ìrun mọ́ wá kí wọ́n lé ni tí irun tó bá ti wá kí mi o èmi náà ní wá mọ́sálásí wá kí wọ́n náà a ti mọ̀ túmọ̀ rẹ̀ jọ́tí sòro bá dé yóò máa yan náfìlà àbáàdì jọ́tí sòro bá dé ẹ ragi lọ́wọ́ rẹ̀ yóò máa yẹn náfìlà duha ojoojúmọ́ àwẹ̀ bọ́lá ọmọ ti kásẹ̀ sọ̀rọ̀ ń kó òfin tán báyìí kí ó gbàgbé irun ni kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ fún mùsùlùmí yẹn ti ń ṣe òdiwọ̀n tí ń ṣe òṣùwọ̀n tá a fi mọ̀ pé yẹn nígbàgbọ́ inú Islam oní kó jẹ́ olùkírun gidi torí pé irun tá yìí máa ń kọ gbogbo ìwà tí ó bá dáa fún yàn àwọn tọkàn kọ nínú àwọn ìrìn ìrun ní ó ṣàlàyé rẹ̀ fún yàn pé kò dáa torí bẹ́ẹ̀ ló fi ṣe kókó ló fi ṣe pàtàkì téèyàn bá fẹ́ wà lọ́wọ́ tọ́lọ́hún kó mọ dúnú mọ́ ìrun kíkí ìrun yìí wá rè é máa ń ní àwọn tí wọn ò bá jẹ́ mùmí ní òdodo máa ń ní wọn láà alimunafikun ẹ̀gbọ́n tọ́lọ́hún bá sọ nípa wọn ní kur'an ni ní suratul nisa ọlọ́ni wọn èé kírun àfìgbà díẹ̀ tí wọn bá sì tún kírun náà irun kárìmí ni wọn ò kì yura'una as-salah irun kárìmí ni wọn ò kì ìwà munafiki ni kódà ìmọ̀ máa kírun jẹ̀mọ́ nínú ìwà munafiki ni abdullahi bin mas'ud radiyallahu anhu ìkànnlá ló jẹ́ nínú àwọn sọ̀hábà náà wọ́n sẹ́lẹ̀ afáyí ni lójú ayé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam gbogbo ẹni tí ìbá ti kópa níbi irun jẹ́mọ̀ kíkí irú ẹni á ti mọ̀ wípé mọ̀nàfìkì ńláńlá tó fojú hàn ní kò sí ní tó lè mú kí mùsùlùmí ọkùnrin kó máa kírun nulẹ̀ tí ò bá nídìí kan sí kejì ó yá ìdí pé kò lè wá mọ́ṣáláṣí àbó rírẹ̀ tí ń rẹ̀ ohun ibi tó wà náà náà ni ti ń gbórí òkè tí ń kí bẹ́ẹ̀ ó lálàáfíà ara rẹ̀ dá pé wọ́n á mú àwọn àwáwí pé iṣẹ́ ọwọ́ ni àwọn kọ́sítọ́màsì fẹ́ẹ́ dé òní wàá fi rùjò jọ̀mọ́ kí kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ fún mùsùlùmí lábala ilé ẹja tara wa jí ó yẹ kéèyàn bẹ̀rù ọlọ́run ó yẹ kéèyàn bẹ̀rù ọlọ́run gbogbo ṣíṣe yòówù tá a bá ń ṣe inú Islam sànkọ́ ọ̀pọ̀lọpọ̀ ṣíṣe náà la fi tara ẹ̀sìn lẹ́nu tó ṣe pé ṣíṣe bídíà ni àwọn nǹkan tá a máa ń pè ní functions aláwọn àwọn islamic functions àtún attribute wọn mọ́ ara islam ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ náà ló ṣe pé islam lọ́wọ́ sí tòun ti pé islam wà lọ́wọ́ sí náà básìkò òun bá wá tó àtúnwá nídìí lọ kírun ẹja bẹ̀rù ọlọ́run bákan náà ìwà àfáà tóun pé kọ́sítọ́mà fẹ́ dé tí ń bọ̀ wá gbà wọ́n tú tásìkò òun wá tó tó òfin kálámù lẹ̀ àti tàdá pé kọ́sítọ́mà fẹ́ dé ó gbà hàn tú wọn kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ní Islam yẹnu ṣe kókó ó ṣe pàtàkì afáwọn Abdullahi bin Mas'ud radiyallahu anhu ó ní gbogbo ẹni tó bá máa máa tó lajú mọ́lẹ̀ tí ṣòro kankan ò kàn tí ò bá tásìkò òun kan wá wọlé kò wá kí títí tásìkò oorun yẹn fi jáde irú ẹni bẹ́ẹ̀ ó ti múra rẹ̀ kúrò ní islam ìgbàgbọ́ àwọn sahaba nìyẹn ó ti múra rẹ̀ kúrò ní islam àtàtà àfa kan sọ wípé kódà tó bá kí gan ọlọ́run bá ò ní gbà kó sì gbọ́dọ̀ mọ́ kí ọ̀rọ̀ ọ̀run yìí sọ̀rọ̀ àwàdà a sì dúpẹ́ fọlọ́hún àti kí asámà àkọ́kọ́ báyìí ìyẹn lálẹ́ àná ó ti darapọ̀ mọ́ àwọn ẹjọ́ kí asámà lálẹ́ àná ni wàá gbìyànjú mọ wá kí jàmá náà gbìyànjú sósáàrì rẹ jíjẹ sọwọ́ aago mẹ́rin àbọ̀ so that òfin níjì sùn padà nígbà tí a fi kí subuhi mùsùlùmí òdodo òun kọ́ ní ma tó wá ń sun oorun kórun lẹ́yìn sàárì tírun jẹ̀mọ́ súbí ó tún wá bọ́mọ lọ́wọ́ kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ gbogbo wa kírun súbí ìtàn gbà náà ìwọ ló wá mọ̀ bó bá níṣẹ́ olùkọ́rí sórí bẹ́ẹ̀dì o sì lè ní sẹ́lẹ̀ òtọ́ bóyá sẹ́ẹ̀dì tiẹ̀ bí òdagun méjìlá òye jáde lọ́ta àmọ́ sàtì ẹ̀gbìyànjú kò kí súbì tán lẹ́yìn ipò jẹ́ sáàrí kó tó tún múrun sùn gbìyànjú ní rọmọdọ́nù kírun jẹ́mọ́ kíkí kó mọ́ ọ lára dáadáa. èyí tí ń jẹ́ kírun fúyẹ́ lọ́dọ̀ mùmíní òdodo tí èéfín ni mùmíní lára wọ́n kírun àsùnbáàtà rẹ̀rẹ̀rẹ̀rẹ̀ irun zúrì tuntun wọ́n tún pè irun zúrì ẹ̀ tún ba mọ́ṣáláṣí wákàtí méjì níbẹ̀ láàrin zura àti asir ó fẹ́ lé pé méjì tán mo bá sì pé méjì kò fẹ́ lé méjì ó tún pè rún asir ó tún wá mọ́ṣáláṣí ó kí asir ìtàn à ń padà lọ síbi iṣẹ́ wa à ń ṣe díẹ̀díẹ̀ ó tún pè magrib ó tún wá ó tún di ṣáì ó tún wá kí lóò rò kó fi rọ̀ ọlọ́run ó ní àwọn ládàá kan tí ń retí wájú ọlọ́run ni ó fẹ́ láti bọ̀ tán rí wájú ọlọ́run ìsìn wò pé bóun ò bá kírun kú bọ́lọ́run bá ilé gbá òun pẹ̀lú ìyá rẹ̀ lójú àlùkìyàmù kò sẹ́ni tí ó gbà òun lẹ̀ kò yàtọ̀ sí ìwọ náà tó ìkírun bí wọ́n ṣe bí náà wọ́n bí wọ ṣùgbọ́n nǹkan méjì tọ́lọ́run ti gbé sí lẹ́mìí ni ní kí wọn náà bẹ lọ́run kọ́lọ́run kó fi rọ̀ wọn náà lọ́rùn ń retí oore ọlọ́run ń sì ń páyà ìyá ọlọ́run ẹnì kò sì ní jẹ́ ti ń kírun láyé àfi kó oore ọlọ́run bá kó sodo sọ́dọ̀ rẹ̀ ẹnì kò sì ní jẹ́ ti ń páyà ìyá ọlọ́run bá láyé àfi kó ọlọ́run bá náà kó nífẹ̀ẹ́ rẹ̀ gbogbo olùpáyà ìyá ọlọ́run láyé ọlọ́run máa ń nífẹ̀ẹ́ wọn ni torí pé wọ́n jìnnà sẹ́sẹ̀ gbogbo ẹni bá ń páyà ìyá ọlọ́run kìí sọ pé sẹ́lẹ̀ iná nínú ẹsẹ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam oníṣẹ́rí al-mu'min mùmíní òdodo yóò máa rí ẹ̀ṣẹ̀ rẹ̀ bí òkè ńláńlá ni tó fẹ́ sílẹ̀ lórí mọ́lẹ̀ ẹ̀sùn pé tó kè ńláńlá bá sílẹ̀ yẹn lórí mọ́lẹ̀ kí ni tí ó ṣe fún yẹn yóò pààyàn rún ni àmọ́ sẹ́ ẹ rí mọ̀nàfìkì ẹ̀dá yóò rí ẹ̀ṣẹ̀ rẹ̀ bí eṣinṣin tó kàn fò lórí imú rẹ̀ tí ó wà fọwọ́ rí dànù báyìí ó rọrùn fún mọ̀nàfìkì kó máa ṣe lọ́n dáadáa gbẹ̀ntì gbàgbọ́ ò bá ti dúró lẹ́mìí rẹ̀ ẹ̀ṣẹ̀ ò ní jọ́ lójú bí bá ń sọ̀rọ̀ ọlọ́rọ̀ pàápàá jùlọ náà rẹ̀ ta tún wáyé tẹ́ni à ó sì páyà ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ló ń sọ lẹ́yìn yìí yóò ní kíni kíni tó kàn ọ́ kíni wàhálà rẹ̀ olùwádò jọ àlùkí àmọ́ tọ́nà bá jìnnà sínú àlùjànnà ní tó bá fẹ́ sí gbà náà kò sí. ìkànnù wọn tọrọ tí àìmọ̀ kan sodo sára rẹ̀ ó ní ibi tó ń bá ṣe ọlọ́run ọba dé inú wàá bí ọlọ́run débi wípé yóò kàn jùn fẹ́ sínú yóò jùn sínú náà báyìí yóò ti wá jùn tayọnu náà ó kàn lọ já sínú àlùjànnà ni ibi tó ń bá ṣe ọlọ́run bá dé. <laughs> iná ti bí ọlọ́run tayọ àlà yóò fẹ́ jùn sínú náà báyìí ni yóò ti wá jùn tayọ nù náà ó kàn já sínú àlìjẹ́nà ni. ẹja ṣọ́ra fún ẹ̀ṣẹ̀ ìbáyé yẹn jẹ́ ni. àwọn ọmọ ẹ̀dá yẹn gan láwọn ẹ̀ṣẹ̀ tá à ń sẹ́ra wa tá à lè yáfi rẹ̀ lọ́mọ ẹ̀dá yẹn sọmọ ẹ̀dá yẹn tí ó pè é wò ó mi bá ní mo yáfi rẹ̀ mú tàn yín ni gbogbo ọjọ́ tí n bá ti ń rí báyìí inú rẹ̀ ń bí mi ni Kama wà pọ̀ lọ́hùn bọ́lọ́hùn bá ṣe rọ̀ tó tó tutù níbàálò papọ̀ sí wa tó ọlọ́ba náà roro ntẹ́ yóò fi ní rí pípọ́njú ọlọ́run ní kéèyàn jìnnà sí gbogbo tí bá ń jẹ́ ìwà ẹ̀ṣẹ̀ ìrìn ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ kéèyàn sọ́ra fún un. sẹ́wárẹ̀ ntí irun kíkì ò bá lápa lára rẹ̀ nǹkan kan ló ti lack ní irun tó ń kí o ẹni gbígbà táyà yìí fẹ́ parí ọlọ́ọ̀ni wà innaha lakabiratun illa ala al-khashi'in irun kíkí tẹ́ rí yẹn ó wúwo fáwọn tí wọ́n èso olùpáyà ọlọ́run ṣùgbọ́n fáwọn tí wọ́n páyà ọlọ́run ń tó rọrùn ni èyí tí irun kíkí fi ní àwọn tí wọn kí lára tó sì pèrè àwọn mùsùlùmí àbẹ́ntínkì náà tí irun yẹn ò lápa nínú wa rẹ̀ nǹkan kan ló sọnù nínú àwọn orígun oorun èyí tó sì sọnù yìí sùjúdù sáwì ògbé kátẹ́tí ká dáadáa kọ̀bùlì bàdí alẹ́rùnkún àsàn bàdí adírùnkù àsàn kọ̀bùlì kò gbé orígun yìí bórígun yìí bá ti kúò nínú irun èèyàn ọlọ́run má jẹ́ kéèyàn ṣe àṣedànù ni kí nìkan náà alkhushu ìwárìrì fọlọ́n lórí irun ìwárìrì fọlọ́n ọba lórí irun ẹ di pé gbàtọ́ ń ṣàlàyé àwọn ẹni irenu suratul mu'minun ó ní qad aflahal mu'minun alladhina hum fi salatihim khashi'un nítorí ọkọ fi qualities tọ́lọ́wọ́n bá ń kà nípa mùmínì òdodo àkọ́kọ́ ntọ́lọ́ kọ́ dákọ́ ọ̀rọ̀ khushu'u ni kò láwọn mùmínì kàn máa kírun lásán fi ní máa nì ó ní ìpáyà ọlọ́run lórí ìrun yẹn gangan ń bẹ nínú ìrun tí wọ́n kí ni al-khushu' kéèyàn páyà ọlọ́run lórí ìrun bọ́lọ́run bá ṣe ló ní kéwú àyàtì tí ń kà lẹ́yìn fatia lórí irun kó bí ẹkún fún kóhùn rẹ̀ gbọ̀n fọlọ́hún bóyá ó káyà tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ náà ọ̀rọ̀ ya ọlọ́hún kẹ́rù bà pé wọ́n ọlọ́hún bẹ́ẹ̀ ìran méjì inú ẹ̀dá náà ló pèsè àyè yìí fún èèyàn àtàjànú ṣé mo ti mọ̀ báyìí ṣé mo dá mi lójú pé mi ní jẹ́ kan nínú àwọn tí ó wọnú ilé yìí kẹ́lẹ́ yìí bí ẹkún fún kó máa sun ẹkún. tó bá se pé àyà ètò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ni kó tún so ẹkún bákan náà pé bò mo ṣe fẹ́ rí àyè yìí dé ìwọ ọlọ́run ìmọ̀túmọ̀ téèyàn ń wí lórí irun ló lè bí ilé fún yẹn bẹ́ẹ̀ bá wà mọ̀túmọ̀ rẹ̀ irun atum àníyàn kọ́kẹ́yìn balẹ̀ lórí irun kára balẹ̀ wọ̀nràn wọ̀nràn wọ̀nràn wọ̀nràn irun kù lọ́rọ̀ wípé àbáwo ni ọ̀rẹ́ ó ti dé kírun ń bọ̀ kò gbọ́dọ̀ rí táwọn púpọ̀ nù àṣà wa tá a máa ń dá ẹ sáré kírun mú bọ̀ ó sì lè sáré kírun bóyá àkìmọ̀ tiẹ̀ gan nù nìyẹn sọ ma nínú ni wáyé mamu Tirmidhi rahimahullah ta'ala wọn ò jíṣẹ́ ọlọ́run tí wọ́n bá sì kọ́ ọmọ tán yóò wá dojú kọ àwọn èrò ẹ̀yìn yóò máa ní sallu salata muwaddi'in sallu salata muwaddi'in hadith yẹn sahih ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kírun yìí ànábì òtún máa ṣe wáàsí fún wọn ẹ kírun ìkírun ẹ ti ń dágbére fáyé ìkírun ẹ ti ń dágbére fáyé mo yóò ní kí mi ìmọ̀ sóun ma ni oúnjẹ kan náà lásà ìjẹta níjẹ mi ìmọ̀ omi kan náà láàmú tá à ní mú mi ìmọ̀ àwẹ̀ kan lágbà tá à ní gbà mi ìmọ̀ irun kan lásì kí tá à ní kí mi ìmọ̀ kéèyàn lè rí ìpọkànpọ̀ lórí irun maintain Islam sọ wípé èèwọ̀ ni. ká máa gbawọ́ yẹn tí bá ń kírun kọjá torí pé àmọ́ kóró èrò ìbá lọ́kàn ànábì ní gbogbo ẹni tí bá rẹ̀ ti ń kírun má gbawájú rẹ̀ kọjá kódà kó wá ní sùúrù fún arba'ina kharifan ogójì ìṣẹ́jú kó tó kírun tán ìbá àgbá lórí di ogójì ọjọ́ dúó kharifan ogójì oṣù dúó kharifan ogójì ọdún dúó ó bá kírun rẹ̀ tán tó bá rí bòmí gbà kó sẹ̀ wá kọjá má ba ní sẹ́jẹ́ wájú ọlọ́run ànábì tí mo sọ wípé tó bá wá lágídí tó kàn ó gbà wájú rẹ̀ ó gbà wájú rẹ̀ kọjá fọwọ́ tá lárí rẹ̀ faqatilhu fa innahu shaitan o fẹ́ bà mí sẹ́jẹ́ wájú ọlọ́run tóró ọkàn ṣòro papọ̀ lórí ìrun jẹ̀wọ́n mùsùlùmí gbogbo táwọn sọ yìí kò tí ì lè yé àwọn àbúrò wa tí wọ́n kàn máa tẹ fóònù kò tí ì lè yé wọn sórí ìjọ tó bá dáwọ́ gàdà tó pé wọn náà ti ń yọrí ó yẹ kémi náà déèyàn ó fẹ́ níyàwó nìyẹn o Sheikh Lukman téèyàn bá ti níyàwó kò tí ì déèyàn gidi tó jọ bá ti níyàwó báyìí ó fẹ́ déèyàn nìyẹn rọ́bọ̀tì nìyẹn tẹ́lẹ̀ dodo ọ̀rọ̀ nìyẹn o pé a ah, ìsẹ̀mí báchìlọ̀ dáa gan ìsẹ̀mí báchìlọ̀ ṣe lè dáa nínú àwọn ọ̀rọ̀ ọ̀mùdọ́nù yìí nìsín ó ṣe nẹ́fìlà tán jẹ́jẹ́ ni oúnjẹ ti rẹ́dì

báṣì lọ dáa kó dáa wá fẹ́ pé sójú tó bá ti lálàá kó fẹ́ pé tó níyàwó sílé báyìí ìjọ ló tó gbọ́n tá à ń sọ yíyẹ kọ́kàn papọ̀ lórí irun wà láìkò rọrùn gbogbo ọ̀nà bí ìyàwó ṣe jẹ tọ́mọ ó ṣe jẹun ó lè mọ́ rírò dáadáa kó tó wọ orí irun tó tó bá ti sọ pé allah akọ lẹ́yìn mọ́mú báyìí bá ti kírun tán sìn màá gba ọ̀dọ́ lágbájá màá gba owó yẹn màá lọ sọ́dọ̀ kínní ìmáàmù wọn fi ṣe wàhálà dọ̀ọ̀lìn táwọn jẹ́mọ̀ ń ṣe àmì ó mọ̀ ìkan nínú àwọn ọ̀rẹ́ mi dáadáa ó ní ó ní malamu Ismail ó ní this issue is very difficult mo ní kò difficult ó ló difficult ó ló sùn wọlé gan ó ní wọn láwọn scientist kan kóra wọn jọ wọn wà ní lab wọn wá ń ṣe experiment lórí nǹkan kan wọn á discover ẹ̀ àsìkò òrùn wa tó ìkànnì tó jẹ́ mùsùlùmí wa ní à nínú islam o básìkò òrùn bá ti tó tá a bá ń ṣe à ń pàtì ni òun fẹ́ lọ kírun àwọn tó pèsè mùsùlùmí wọ́n tọ̀ máa lọ ó bá kírun ó bá dé ó bá wa lẹ́nu ẹ̀ bó ṣe wá gbọ́rọ̀ ọba tóbi lórí ìdúró lórí kírun tó ṣe Allahu solution sí tí wọ́n ṣe yẹn dé sí inú ọpọlọ orí irun òun ló gbogbo òye tán fẹ́ ṣe ibẹ̀ ló ti rí ọkàn rẹ̀ ò rọ̀ mọ́tọ́dọ̀ ọlọ́run rárá gbàtó wá kírun tó wá padà sínú lab ó wá ní mo ti discover ẹ̀ ìkan náà tó ṣe mùsùlùmí wá ní bó ló ṣe discover ẹ̀ ta ló ṣàlàyé fún ẹ ó ní mo ṣe ṣe aláàgbá lórí irun báyìí gbogbo ẹ̀ kàn wá sí mi lọ́pọ̀lọ́ dẹ́ra ó kírun ní tá à ń ṣe ló lọ ṣe lórí irun òdodo ọ̀rọ̀ sí nìyẹn iṣẹ́ láàbù ló lọ ṣe lórí irun torí pé ká ní bó ṣe kírun yẹn ní mọ̀ ní lékún ẹ̀ á nìtọ́ lọ́ọ̀ ló lọ ṣe kò wá sẹ́ni tí ìṣẹ̀lẹ̀ sí àmọ̀ pera wa padà ni ó mọ̀ ń ròyìn ó mọ̀ ń ròyìn ló fi sọ jìnnà sí pé à ń wo wòkúwò orí òun gan ni wòkúwò tẹ́lẹ̀ bá ń wò tí èso mọ́ ṣe àrùdù rẹ ni èso mọ́ gbé wá ǹjẹ́ sọ gbé wá ńgbà tó ti kírun láwọn nǹkan tó ti fojú wò tí ò ńgbà tó bá bẹ̀rẹ̀ ẹ̀rùn báyìí èso gbé ọlọ́run kò ṣàánú wa kọ́kàn lórí fi ń kírun kó rọ̀ mọ́dọ̀ ọlọ́run kó kéèyàn rọ párọ sẹrẹ fọ́lọ́run nígbà téèyàn bá ń kírun lọ́wọ́ mo yán ọ̀rọ̀ yẹn ní etí bọdà wa Abu Hanifa wọ́n ní alimami Sudais hafizahullah wọ́n ní wọ́n kí tarawih lọ́dún kan wọ́n wá dé nu suratu Ali Imran wọ́n wá ń ka àyà tó ní í ṣe pẹ̀lú ìtàn Nabi Isa alayhi salam àti ìyá rẹ̀ Maryam radiyallahu anha ibi tọ́lọ̀ tí wọ́n ń ṣàlàyé tán Maryam tọ́lọ̀ ń ṣàlàyé tán Maryam wípé ńgbà tí Zakariya gbàtọ́ ní kékeré rẹ̀ kullama dakhala alayha Zakariya al wajada indaha rizqa gbogbo ìgbà inú mihrab mihrab ni ààyè ìjọsìn tí ẹ̀dá ti máa ń sin lọ́hùn nínú ilé àbí inú mọ́ṣáláṣí lápèjúwe náà àyè kan lọ́tọ̀ ibẹ̀ ni Zakariya gbé Mariam sí tóbi Isa gbogbogbà tó bá ti wá wọnú mihrabu yìí tó lọ́ọ́ tún wo Mariam wò iyin tí máa ń bá ní jíjẹ mímu lọ́dọ̀ rẹ̀ bí kò máa bá oúnjẹ tí wọ́n ń jẹ lásìkò ẹ̀rùn kó ba lásìkò òjò oúnjẹ tí wọ́n ń jẹ lásìkò òjò nínú àsìkò ẹ̀rùn kó ba lásìkò ẹ̀rùn ìmọ̀ wá ń ṣe ń kàyéfì wípé ah irú oúnjẹ àsìkò yìí kọ́ ni mò ń bá lọ́dọ̀ rẹ̀ mọ́ríyàmù wá ń sọ̀rọ̀ torí yóò mọ̀ bílé ìmọ̀ ń bí béèrè ni anna laki hadha mọ́ríyàmù bí kéèyàn kàn mọ́ bọ́mọ kékeré sọ̀rọ̀ sàmì kọ́mọ́ tí bá ti ń tóbi ọmọ ọdún kan gbà mí ibi kọ́ ọmọ ọdún mẹ́yẹ́yẹ́ bí oṣù mẹ́jọ ó kọ́ mọ̀ nínú àṣà wa nílẹ̀ Yorùbá mọ̀ n bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó ti dàgbà ni mo ń jẹ́ kọ́ ọmọ lóye ni so òun náà wà ń bá mọ́ríyàmù sọ̀rọ̀ pé anna laki hada ah, ah, irú oúnjẹ ìmọ̀wọlé eléyìí bolo ti rí lójijì mọ́ríyàmù á fèsì wípé huwa min indillah ọ̀dọ̀ ọlọ́run ba ló ti wá because kìí ṣe Zakaria ló provide yẹ kò sì tí ì dàgbà débi tá a sọ pé òun ló lọ fúnra rẹ̀ ṣiṣẹ́ tó wà nǹkan jẹ mímu yẹn fúnra rẹ̀ huwa min indillah ẹ wá àwọn tó lọ fi parí àyà yẹn ọlọ́run wa ni inna allaha yarzuqu man yasha'u bighayri hisab dáwúdájú ọlọ́ọ̀ba allah ní máa ń ṣe jíjẹ mímu fẹ́ dà láyè tẹ́dá ògbérò kan àbí kó ṣe jíjẹ mímu fẹ́ dà tí ò ní ló ń kà tí ò ní ló ń dín wa ọ̀nà méjìlá lè tún hisab yẹn sí hisab bimaana lam yahtasibu ọ̀nà tọ́mọ ẹ̀dá èèyàn ò gbàrú kan ọlọ́run bó sì ta aládìjẹ mímu sí lọ́dọ̀ yóò máa ṣe ń kàyéfì hisab ọlọ́run ó talaye rẹ̀ sí lọ́dọ̀ kò wá ní mọ gbèdéke oyè owó tó ní láyé kìí ṣe owó haramu kìí ṣe owó haramu arísìkì rẹ̀ tọ́lọ̀ ń talaye rẹ̀ sí ń sà ń wọlé kò mọ pé èlò lẹ́fẹ́ rẹ̀ méjì à ń kówó jẹ bọ́lọ̀ ń bá so gidi fún ọ wọn kò ń tún mọ náà ni yóò sì mọ bí sí wọn wà nífẹ̀ẹ́ kú lọ́dọ̀ rẹ̀ mọ́ láyé. pé wà aláàjì dáa gan kì í pé wà aláàjì yẹn dáa gan lásán rí kó ọlọ́run sì hàn lára rẹ̀ sáà mú wá ẹ kọ́nà sáà máa sànú lára mi ẹgbà máa lọ kò sí ní mọ́ gbèdéke ọlọ́run bá ní ṣe bẹ́ẹ̀ wọn ní tí wọ́n wá kéwú débi àyà yìí bàbá yìí wá ń gidi ó wá ń pààrà àwọn tá a bá sì ń gbọ́ wọn máa ń kítàrọ̀ wé ẹ̀ tá a bá ń gbọ́ bàbá yìí ẹni tí ló pé tí máa ń sun ẹkún bí ìgbà bóbìnrin ké ni lẹ́yìn irun láwọn yẹn wá ń bi léèrè pé ẹ dákun kí lẹ tún rí sàbò tó bá ṣe pọ́dọ̀ tí wọ́n ń bì ni à nífẹ̀ẹ́ kírun mọ́sálásí yẹn gan mọ́ mọ́sálásí yẹn lẹ́kún ìmáàmù rẹ̀ bó ké fati àbáyẹ kún ni ẹ dákun ọ̀rọ̀ ẹkún lọ́rọ̀ wa ni báyìí nísìnyí à ń tó bá tẹ̀ wá fẹsẹ̀ tó ṣe kó kí tàbátì àdá lásìkò táwa yìí èyí kò rí làkàdí jágùn ké kò rí lílábí ké tàbátì àdá ló tún wá ké ìwọ náà tó bá ti wá ké wọn bá ti ń sálámù wá sàlàyé ọ̀rọ̀ torí bó sàlàyé ọ̀rọ̀ wọn ò ní kírun mọ́sálásí rẹ mọ́ o torí wọn rò pé òun ṣépè láwọn ni wọn wá bí wọn léèrè pé ẹ dákun alimami ẹ ṣe láǹfààní ó ní kan ló wá sóun lẹ́mìí ìrún tó wá sáwọn lẹ́mìí ni wípé irú ìfẹ́ tọ́lọ̀ ní sí mọ́ríyàm ní kékeré rẹ̀ tọ́lọ̀ ń ṣe rore láńlá yẹn fún un tí ó dààmú tí Zakariya tí mọ́ríyàm fi tóbìnrin Zakariya ò dààmú lórí pé à ń bọ̀ orí láyé. ọmọ tọ́lọ̀ ń parí àlùbáríkà sí la mọ́ríyàm ọlọ́run tún wá tún bùn lọ́mọ alálùbáríkà Ìsá. pé èèyàn tẹ̀ ń hàn ọmọ pé mo ọmọ yìí sọ́dọ̀ á mo wá rí sòrò látara rẹ ń máa ń sojojo ń máa ń ìgbà yóò ké lóru jáde lójú oorun ìgbà experience lára láyé òun wá ń wo pé bàbá yìí láwọn wá wo pé ah, ah, ọlọ́run wá pẹ́ karama yìí mọ̀ ga àwa bá làágùn àrí jíjẹ múmu ààrí bàbá tí wọ́n á sọ pé bá làágùn àrí jíjẹ múmu yìí bílíọ̀nìà ni ààrí fi wéjú nǹkan mi lọ wọ́n tó bá súnmọ́ àwọn tó bá súnmọ́ àwọn tọ̀hún kó bí wọ́n léèrè ẹ̀mọ́mù sudais gbogbo àwọn tí wọ́n da ilé tí wọ́n ń kówó nàìjíríà mi wọn ò lówó lọ́dọ̀ tiwọn wọn ò ní owó lọ́dọ̀ wa ní tàǹsọ̀ yìí òun tún wá sọ pé báwa ò bá ṣe sẹ́ẹ́ àní rí àrísìkì iṣẹ́ wo làwọn wá ń ṣe. ìgbà tẹ́mi wá gbọ́rọ̀ yẹn mo wá ní á ah! àwa gángan lọ̀rọ̀ yẹn ń bá wí o ò ṣe o ò jẹ ní nàìjíríà bó bá ṣe gan o lè má rí jẹ ẹ dákun ṣé ṣé gbà wọn tá à ń ṣe là ń rí jẹ lẹ́nìí lóṣù márùn-ún ń bẹ lóṣù mẹ́fà ń bẹ lóṣù mẹ́rin ń bẹ wọ́n sà ń ṣe nítorí àwọn kan náà ti ṣe mọ́ o tó ní wò lọ́ọ́ bí sẹ́ déédéé wọ́n torí pé ẹrù inú là fi ń gbé jìta nígbà tá àti oúnjẹ jẹ àwọn náà lọ́ọ́ bí sẹ́ mọ́ bàbá náà ṣe dọ́gbọ́n síra wa nìyẹn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ irú kàrọ́mà tọ́lọ́ wa ṣe fún Maryam eh, Maryam radiyallahu anha tó ṣe pé kò làágùn ẹni tó wọn sọ́dọ̀ náà làágùn tí ń rí jẹun lọ́fẹ̀ẹ́ lófò àwa lé ńláàgùn à ń ná ẹ̀jẹ̀ omi ara wa kódà lómi gan ta ọmọlúwàbí rẹ̀ torí pé yóò jẹ yóò mu kò sì tí ì rí jẹ bìrìtì yóò mu àwọn èèyàn ń ta ọmọlúwàbí ara wọn. ẹ tẹ̀mí lórí mọ́lẹ́ ẹ̀kẹ́ kọjá bàbá àlàyé ṣébi torí kò lè jẹun ni ẹ̀yin yé èèyàn lè rẹ̀ ń tọ́lọ̀ ń ara yẹ kó wá tọ́rùn rẹ̀ kalẹ̀ dé mọ́tò mọ́tò mọ́tò ń bọ̀ lójú ọ̀nà ó ní ìkànnì ẹ̀ ń sọ́njọ́ kó ní ó kẹwò bí tí ó sì ó ní àmọ́ bíi tajé gbòòrò kọ́ kájé gbòòrò agbáyàn oníkòsè gbọ́ yóò mọ̀ tí wọ́n gbé jíìpù ló bá gbáyàn nísìnyí ó ní tí ò bá ti kú irú ẹni tí ó gun jíìpù tó wá fi jíìpù ẹ̀ gbá ó tún lówó lára ẹ̀ náà ẹ wo mentality ọmọ nàìjíríà bàbá lè claim the country mi ẹ wo mentality wa bàbá sì ṣe tán tá a padà sọ́dọ̀ ọlọ́run gbogbo ohun tí ń lè yóò rọ̀ wa alawi stakọ́mù alatọ́rí kọ́tí la asukọ̀yìnà hum máa ànúgọ́dà kọ ọ̀rọ̀ ọlọ́run ọba ni ṣùgbọ́n ta lẹ́nu tó ṣetán tó fẹ́ dúró ti ta lẹ́nu tó ṣetán tó fẹ́ dúró ti òfin ọlọ́run àfikọ́ ọlọ́run kó wa lẹ́yìn náà ńgbà tọ́lọ́run ròyìn àwọn alukọ̀ṣirun ó wà ní alladhina yazunnuna annahum mulaqu rabbihim. وأنهم إليه راجعون إن شاء الله تعالى الكريم إليني ni ibi tí a ti dúró lé ní ayàtà wa ká ìlápadà máa ń ṣàlàyé rẹ̀ ní ọ̀la torí pé yóò dáa ká máa fi àyè tó pọ̀ ká máa filẹ̀ fún ìbéèrè àti ìdáhùn lórí àwọn nǹkan tí a bá gbọ́ àbáwọn nǹkan míì náà eléyìí tá a gbọ́ yìí ọlọ́mọdé sí ní hujja fún wa kó má ṣe ní hujja against wa lójú alqiyam kó ṣe ní hidaya fún wa àti nuur síwájú ká tó wá gbà béèrè wọlé mi ìfẹ́ kọ́rọ̀ ilé ìjáde síta <clears throat> nírọ̀lẹ́ àná bí ngbà tá a fẹ́ sínú tá n ṣàlùwàlá ọ̀pọ̀lọpọ̀ àwa tá a jókòó síta ń bí là ń fi hara wa pé sáà ti rósù sáà ti rósù. kódà ọdọ pé ìkan ń bẹ nínú àwọn ọmọ ìyá tó ń sọ pé ah Allahu Akbar pé ńgbà tó tún wá rí báyìí lénìí àná tán wá rí yẹn bóòlù sì wá fẹ́ tún tẹ́rẹ́ tó olùpè kan pè lánàá mi ní dákọ̀ ọ̀lú tó ti pè ó sọ wípé oṣù tí wọ́n pé wọ́n rí ń jẹta pé rọ́ pé wọn ò rósùn jẹta pé àwọn òsì tí ì ka ṣàbánu àwọn pé táàtì so pé Sultan of Sokoto òun ò trust yẹ òun ò òun ò trust yẹ pé òun ò gbàwẹ̀ yẹn ní àná ẹni tó wá pè ó láwọn jọ wá gíw dáadáa ó ń létà ló wá ń sọ fún òun wípé kò sí ní tó lè bí argument tòun tí ò bá lè convince ẹ wá tẹ̀lé òun dọ́dọ̀ àwọn àfa àtàwọn kí wọ àtàwọn àfa àtàwọn kẹjọ slate argument lórí ẹ òun wá pè mí pé bóò ní sẹ́kò ń lọ fún mùnà kọ́ṣà yẹn mo ní má lọ má lọ ẹnu tẹ́ ti jọ sọ ohun tó bá ṣe pé n tó dúró lẹ́mìí tiẹ̀ ni wípé sultan sokoto pòkì ni òun ò gbàgbọ́. pé wọn ò tó bá lóun fẹ́ jọ̀sán lánàá jẹ́ má tẹ̀lé lọ́dọ̀ àwọn afá rẹ̀ ni wọn burúkú ni wọn. à ń sọ̀rọ̀ àwọn kan lánàá pé jahannam. àwọn tí ń pè àwọn èèyàn sínú náà jahannam gbogbo ẹni tẹ́ ẹ bá rí lẹ́nì tí bá ń lẹ́ra rẹ̀ mọ́ súnà ìjẹ́ súnà rẹ̀ ibi tí ti ń gbà mọ́ súnà wo nínú ẹgbẹ́ tó wà lọ́dọ̀ àwọn àmẹ́rù rẹ̀ àbí wọ́n lè mọ̀ pera wọn lẹ́gbẹ́ jàbátà lóun dẹ́gbẹ́ lẹ́ wọn náà ń pè kan náà ní abu ìbejì ń bàdàn. kò lóun náà dẹ́gbẹ́ lẹ̀ àmọ́ structure ẹgbẹ́ ni wọ́n ń lò torí pé gbogbo àwọn ọmọ tí wọ́n ń tẹ̀lé wọn lẹ́yìn àtàwọn bàbá tí wọ́n ń tẹ̀lé wọn lẹ́yìn náà wọ́n bá gbọ́ pọ́lọ́ ń wí ànábì wí báyìí kí wọ́n tó lè gbá wọlé wọ́n kọ́ wọ́n kọ́ kọ́ńtàtì wọn náà ó kọ́ńsọ́ọ̀tì wọn agbọ́ báyìí agbọ́ báyìí síbẹ̀ náà ni síkà sí onírúurú ìkẹwàánu ni wọn ìkẹwàánu ni mùsùlùmí hàtàtì kan sọ fún mi lọ́dún tó kọjá nínú wọn oníṣùtàn sokoto wo ó lóun lè gbọ́rọ̀ rẹ̀ wọlé níbi ọ̀rọ̀ oṣù ó ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí mùsùlùmí nàìjíríà yìí ó ní mélòó ló ń dá sínú ẹ̀ mo ní bíi kíni oníkèé dá sọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nígbà oṣù nìkan làá máa ń gbóhùn rẹ̀ ẹja ọlọ́run bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ nípa sultan Sokoto èyí tó ti lọ kọ́lọ́n kó foríjìn mùsùlùmí lọ́dọ̀ tiwa ẹni sì ń bẹ́ẹ̀ yìí náà lẹ́ni mùsùlùmí ni kẹsẹ̀ kẹfìrí lọ́dọ̀ tiwa bẹ́ẹ̀ bá ní bàbá tó lọ kó tó dórí tẹ́ni pé ìmọ̀ ìgbà òde òní ó bu bàbá yẹn kù pé exposure ò tó láyìn kárọ̀ fi dhalik ṣùgbọ́n tó wà ń bẹ̀ yìí kódà àdúrà táwa ń ṣe ni pé wọ́n ọlọ́run torí pé kò sí yìí tí ì rí sùtá nǹkan tó ti nírú achievement tó ní mọ́sẹ̀ ẹ̀ ń throw náà báyìí kò kọ́ wọlé haúsá kiri ilẹ̀ yorùbá ló kọ́ wá ó dé Ìbàdàn ó dé Jẹ̀bú ó dé kò pé òun fẹ́ unity láàrin gbogbo mùsùlùmí nàìjíríà ó sì pé mùsùlùmí tó máa ń takora wọn jù mùsùlùmí ilẹ̀ mùsùlùmí ilẹ̀ yorùbá àti mùsùlùmí ilẹ̀ haúsá gbogbo ohun tó lè mú kí a ní consensus lórí ọ̀rọ̀ ẹ̀sìn gbogbo òrìyẹn ló rìn and secretary general the person of uh, person of uh, professor Olóyèdé kò carry along issue mean nìyẹn ẹ má fi yún political issue ẹ má fi da ọ̀rọ̀ ẹ̀sìn rúmọ́ wa lójú. ní pre-Ramadan lecture tá a ṣe ní mọ́sálásí àgbà ní odò àrán níjọ́ Sunday ni mò ń sọ nínú ọ̀rọ̀ pé ọkùnrin kan lára àwọn weather forecasters ó ní Felix lòun wípé tó bá di Sunday ìjẹta yìí pé àwọn ìlú kan ń bẹ tó sún mọ́ kí wọ́n rí oṣù. earlier before his own declaration Supreme Council láwọn iṣẹ́ kan tí wọ́n ṣe lé lórí tó sì láwọn gadget tí wọ́n ń lò bísù táwọn Sokoto bá wá fún ara rẹ̀ ṣe announcement èmi ń sọ eléyìí kó lè jáde síta ni kọ́ra bá wà tá à ń bẹ́ ń bí ìbá àgbọ̀ yóò padà jáde tísù táwọn of Sokoto tó bá ṣe pé ó ṣe announcement fúnra rẹ̀ tó èmi fúnra mi gbọ́ lálẹ́ ìjẹta nígbà tí wọ́n ń ṣe network news tó bá fúnra ẹ̀ sọ tí ò bá fi ránṣẹ́ secretary general kò túmọ̀ sí wípé ká suspect ẹ̀ ní bá ń bẹ láàrin professor Olóyèdé àti Susan Sokoto kan lọ yanjú ẹ̀ personally kán má fi yí òun crucify ẹ̀sìn tiwa láwọn mùsùlùmí tó kù. fún musa itin kò sí kò sí kò sí àlẹ́ àgàn ní sẹ́kẹ́tìrì wọn àlẹ́ àgàn ara àwọn bọ́ìsì olóyè èdè ni kódà fáwọn bẹ́ẹ̀ láwọn tó ń fọ́ ẹ̀lẹ́ ọ̀rọ̀ yìí tábà bá gbàwẹ̀ lánàá ni tọ́dọ̀ àlẹ́ àgàn bá gbàwẹ̀ lánàá ni ìròrí ìkùwánu ni gbogbo àwọn ìròrí wọ̀nyí òsibí táwọn sì lè sọ ìròrí ìkùwánu ni tí o bá fẹ́ pe ọba sọ́kótó ní kèfèrí sọ ohun tó kó sí síngbà tó wálẹ̀ yorùbá wọn jọ ń bó sàn lẹ́ẹ̀fẹ̀ ńgbò wá ṣe tọ́ tí ń gbogbo lẹ yorùbá kiri tí ń sálámà sí gbogbo àwọn ìmáàmù àwọn ìmáàmù ń bẹ pé òun fẹ́ àṣepapọ̀ láàrin gbogbo mùsùlùmí south west àti mùsùlùmí north sọ ìdí òòṣà tó ti lọ forí kanlẹ̀ tí èfi ṣe mùsùlùmí mọ́ ṣìṣàlàyé rò rè tí ń rìn sọnú ẹgbẹ́ awo tó wà torí pé tó bá fẹ́ mú yàn kó nu Islam ó mú pẹ̀lú ni ó ní àwọn ẹ̀rí wọ́n wá mò ń Sokoto oṣù yẹn wọn ò rí kìnnì kan òun suspect ẹ̀ wọ́n jókòó sí lọ́rin òun pé wọn ò rósù ní Sokoto ìwọ tí wọ́n ti mọ̀ pé wọ́n Sultan Sokoto lórí ọ̀rọ̀ oṣù ó yẹ kó o ti à inú yẹ gan lọ sí ó ti kú òun lọ́rin pé ibi tí wọ́n ti ń wọ́sùn ibi tí wọ́n ti ń rí èmi náà fẹ́ fi ojú mi báyìí kí n fi rí àwọn neighboring town àwọn neighboring states tó súnmọ́ Sókótó tí wọ́n ti ń declare pé wọ́n rí náà tàbí kó o lọ sí kanú wọn o sì ráǹfààní àti rí gbìyànjú kó o pa àwọn tó o bá mọ̀ tó wà ń bẹ́ẹ̀ ìgbà tí gbogbo mùsùlùmí wá gbọ́ pé wọ́n ṣe announcement ìpawọ̀ ń bẹ tí ò wá sọ pé ó gbàwẹ̀ ìròrí ni ìròrí àwọn ìkọ̀wánu ni tó àwọn sáà máa ń fẹ́ fẹnu sátà olórí bó sì ṣe wù kó lórí òun tóbi tó láyé kí gbogbo mùsùlùmí gbà ló tó olórí táwọn bá ní nínú ẹgbẹ́ wọn kéré jẹun àmì ìrùn ọ̀rọ̀ tó bá sọ náà ló supersede ṣebí téèyàn ti ṣe rí ni ṣebí ìjẹ́ mẹ́mbà rí ni kò sí tí wọ́n fẹ́ sọ dáàkọ́tà ni pé sáwọn bàbá sáwọn bàbá kí ni táwọn bàbá sọ àtàrí pé tó bá sọ tó náà wí dáná bíi wí ń gbà mí nínú àwọn mọ̀sàmọ̀sá ẹlòmíì kí ni mo kí fún àwọn bàbá ọlọ́run tí mo kí àwọn bàbá yẹn bá ti lọ pé ọkàn wa balẹ̀ sí i láfi sọ̀rọ̀ kan lánàá wípé kéèyàn lọ kéwú bó o bá kéwú máa sìn yàn ó sìn ẹgbẹ́ ẹgbẹ́ ló kàn máa sìn sójó tó bá ti kéwú kódà tó bá tẹ̀ ń ṣe ẹgbẹ́ tó bá kéwú nígbà tó bá yẹ sí gbé ẹgúmẹ́ǹtì wá báyìí wọ́n fúnra rẹ̀ lé ọjà wọ́n padà gba mẹ́mbáṣípù yẹn ni wọ́n lé ọkú òfúnra wọn pé ẹni yìí <laughs> tóró délé ni onímọ̀sálà eré òdélọ́la ah, mọ̀sálà eré nǹkan wọ́n ti wò pé ẹni yìí ìròrí wa yìí ò sí ní ọpọlọ ẹ̀ torí pé ní tí wọ́n wá kẹsẹ̀ gbẹ́ ló fẹ́ ṣe ó fẹ́ mọ kí ni òótọ́ tọ́lọ̀ náà ṣe inú ẹ̀sìn ó lè wá kó sọ́wọ́ o kò mọ̀ mọ̀ mú wọn tó bá ti ń wádìí bó bá ti ń wádìí ẹni yìí kò ní lè bá wa lọ torí pé Hasan Banna tó dá Ikhwanu lẹ̀ nínú àwọn pillars of oath tó kọ́ lẹ̀ arukanul bay'a al-ashara ó ní àwọn pillars ó pe kíní kan ní àtọ́ à nínú ẹ̀ gbogbo ẹ̀ àkànú tíra wa náà ló ń gbàdá wa náà bẹ́ẹ̀ àtọ́ àyàn ni pé kò ní kò wà blindfolded sólórí sí àmì ìrù ẹ̀ táàmì ìrù bá ti sọ wípé yẹ́sì nínú ẹ̀sìn gbogbo àfa àgbáyé òun bá sọ pé no tiwọn ló bá wọn lẹ́ẹ̀fì máa rí bẹ́ẹ̀ lómi gan-an tí ó bá fẹ́ báyàwó rẹ̀ lò gan yóò gbà yọ̀ǹda lọ́wọ́ àmì ìrù à ń bẹnu sí tiwọn kan jọ kan wọn bá ní àti ìní tán àtó àti ìní tán àtó ni o tá bá ní tán àtó dáadáa a mọ̀ pé ní tí àwọn àmì èrò wa bá ti sọ fún wọn yẹ ká máa gbà sí wọn lẹ́nu ni ó ní bíi kí ni ẹ wo èèyàn kan ńláńlá àkántáǹtì ní ìbàdàn ló wà nígbò wọ́n wá rí sẹ́ńbàdàn ó sì ti sẹ́tù àwọn àmì èrò wa pè wọ́n wá ní kó máa lọ sílẹ̀ ibo kó lọ́ọ́ máa ṣe dáwà ńbẹ̀ mo ní kí ni tí ó máa jẹ́ ńlẹ̀ ibo wọ́n ní rárá pé kò gbọ́dọ̀ béèrè tọ́ àníyàn bẹ́ẹ̀ mo ti wò a nara wa nínú ẹgbẹ́ yìí torí pé mi ò lè gọ̀kú èyí sì gbọ́dọ̀ gọ̀kú kí n máa kéwú pẹ̀lú ìyá tí bẹ́ẹ̀ di kéwú kó tún wá gọ̀ èyí ní tọ́wà ni àti ní tọ́wà ó máa lọ náà lọ sí ìdúró tí ọ ànábì gan ò gbé kalẹ̀ bẹ́ẹ̀ kódà àwọn ńgbà mi tánu ibà mi sọ abàmì tún kìí ṣe gbogbo àbẹ̀yàn ní ìníkìyà sófin ọlọ́run àbẹ̀yàn fẹ́ gbọ́ ba lẹ́nu ọ̀rọ̀ ẹ̀sìn ni ẹmẹ́rìí ẹ̀ wá ara tán àní fẹ́gbẹ́ àti àmírù ẹgbẹ́ kóbìnrin jẹ́ni tó fẹ́ràn náà ọmọ ẹgbẹ́ òun ló kó làlílẹ̀ kẹ́ tí ọlọ́run dá dáadáa yìí àmọ́ wò sì fẹ́ o fẹ́ràn obìnrin tó nílà Ismail sista kìnnì kan ló fẹ́ ó sì gbọ́dọ̀ yí ẹnu padà wọ́n sì ó sì ó sì mú sista yẹn bó ṣe wá nílà náà tó wá ṣe bò tó ó jọ pẹ̀lẹ́ńgẹ́ ìwọ sì fẹ́ ni tó dà pé lómi la ó ti wá léèyàn kan náà tó ṣe pé ó sì ti ń bá sọ̀rọ̀ tó náà sì jó súnà wọ́n ní rárá o ọmọ ẹgbẹ́ ló gbọ́dọ̀ fẹ́ tó bá ti lè fẹ́ ara ta o ti rú òfin ẹgbẹ́ àmọ́kẹ́sọ̀ òfin ọlọ́run ló rú o ó sì jẹ̀yà rẹ̀ ẹ dáhùn ṣé ẹ̀sìn lélẹ́yìn ni àbẹ́sìn so mo wá ń dẹ́ni tọ̀hún lòun ní wò ó mọ̀ gbà wẹ̀rẹ̀ nso mọ̀ bá ṣe múná kọ́ṣà o ńgbà tó sù bá yọ taba sínú kó wá sọ bó yóò sùn òjò lélẹ́yìí tí o bá sì fọ́jú èmi jẹ́ padà wàá gbàgbé láàrin ni kí n pe málàmù yẹn padà pé múná kíṣù yín ẹ pé pé kó wo oṣù yìí o tó sùn eléyìí bá jọ oṣù òjò ẹni tó bá kọ́ ọ ní wọ́n ṣe ń wo oṣù bẹ́ẹ̀ lè bá jọ oṣù òjò kó wá ṣàlàyé rẹ̀ abẹ́ ọlọ́run bá lè kí ọlá kó mọ̀ sáyé fún wa ní ìdáyà Qur'an tó fún wa ní ìdáyà sunna kó já lè gbé ìfẹ́nu ara wa jù lẹ̀ fófin ọlọ́run subhanaka allahumma bihamdik ashhadu an ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.